ọlọ́run mọ̀ọ́mọ̀ fi sáàrin ọkùnrin àti obìnrin tán bá ti sọ pé àwọn ọ̀fẹ́ ra wọn kọ́ mọ̀ rí bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ọkùnrin ò ní mọ́bìnrin délé obìnrin náà ò lè mọ́kùnrin yẹn délé ìwà tí ò ní jẹ́ obìnrin ọba yẹn délé ọkùnrin ò ní wù sí lọ́nà ìwà tí ò ní jẹ́ kí wọ́n pò náà wọlé obìnrin ò ní wù sọ́kọ ẹ̀ lọ́nà ìyẹn bá bẹ́ẹ̀ ṣe sọ tí èyí ṣùgbọ́n gbogbo ẹ̀ àwọn tàbí fẹ́yàwó rí láti mọ ọdún kíní ẹ̀mí ṣe máa rí irú tí ṣe pààyàn lọ tíhun ìfẹ́ obìnrin ojú ọ̀nà àti ìfẹ́ dẹ́pẹ́tà ọkùnrin máa ń retí rẹ̀ pé àwọn pàdé mi kan tí ọba rí tọrọ àgbò kan bá ń pa tí ń ká ogun báyìí kò ní kó nórùn yóò máa wọ kábàáyé ni pé ṣe ní bá ọkọ̀ tí bọ́ lọ́gàn abọ́kadà ń bá ẹ̀jẹ̀ ìyàwó wọn wọlé tán yóò sì lè rí ọ̀sẹ̀ kan tí ò ní tí ò ní ẹni ti má báyìí yóò lóru yóò pè láàárọ̀ yóò pè yóò pè problem nígbà tó yẹ tó ìṣẹ́jú ti tó sọ ah ebi òkè mi láyé pépé mo fẹ́ gbó òyìn náà ni. ó lọkùnrin ajá àwọn ní ọkùnrin ọ̀hún tán dáadé inú ọkùnrin tẹ̀ bí o pé ó mọ̀ pé ìyàrá dáadáa ló ń fẹ́ yóò sọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan lójú ọmọ ìyá ìsinmi ìyá wèrè òní skul tí mo pèlè ẹ̀ràn àjẹni Yorùbá ẹ̀ràn àjẹni jẹ́ Yorùbá kì í ṣe fẹ́ ẹ̀ràn àjẹni ọkọjá ìfẹ́ yìí máa ni Ibn Taymiyyah ní gbàmí àlùjáde máa dára èèyàn lọ́pẹ́ nítorí ẹ̀ débẹ̀ ni ẹ̀ràn ní sẹ́niyẹn kàmá yà tafiku lè ń sin máa lè sí ìwé ọlọ́run mọ ọlọ́run ṣe ìwé ẹ̀ sáàrin èèyàn náà ṣe yẹn gbẹ́ ẹ pé ìkánú ẹ̀ lèyìn ó fi máa torí ẹ̀ bára wọn ṣe àbí kẹ́ ẹ máa bínú ara yín. wà á kọ́ yẹ̀tà ní kalẹ̀ ins wà lè jìn wà yíwù ládùn bẹ́ẹ̀ náà mọ̀ wà ládùn. ìgbà ní àlùjánu ọ̀fẹ́ ọmọ èèyàn ọ̀nbẹ nìbàdàn àlùjánu tí ó dé èèyàn lóbìnrin táwọn ọkùnrin sì bá sọ̀rọ̀ tí ó sì fẹ́ wọn tí wọ́n sì gbé e tí ó sì bímọ ọ̀nbẹ nìbàdàn tọ́pọ̀ ọkọ̀ ní kálàbà jùbàdàn lọ ọmọ ẹnba dàn wàlẹ ọmọ ẹnba dàn ustaz ustaz murtadọ abubakari inú tata sọ fún mi tí mo jókòó yìí ustaz sì ń bẹ láyé torí ẹlòjẹ ń dárúkọ wọn inú tata sọ fún mi rí àfa àgbà kan nìbàdàn àfa àgbà nìbàdàn tó lókọ nílùú ìbàdàn inú ìmà ìyá wọn tán bí wọn àlùjánu ni ìyá tó bí àfa àlùjánu ni ó bí ọmọ àkọ́kọ́ ó bu ọmọ yẹn mójú odò njọ tọmọ dáyé ọlọbù mọ nù odò ní ìfẹ́ dárúkọ odò nìbàdàn ọkọ wa darí dé ọ̀hádà ọmọ ńkọ́ ó lóun ti bò sínú bò sí abẹ́ odò odò ń sànà lórí ẹ̀ ọwọ́ kò ní kò lè kú oníṣẹ́ bọ́mọ tó ń bí fún ọ ni kò lè kú táwọn yẹn bá dé sábà bèrè ọmọ ńkọ́ ó a. ah sọ pé òun sọ fún ọjọ́ tọ́ lọ́fẹ̀ẹ́ wọn o tó ń bá ti ń sin nǹkan bó ń faramọ́ òun ní sẹ́bọ̀ ṣùgbọ́n tó ń bá ṣe faramọ́ táwọn yẹn bá bèrè ẹ̀ tó bá súná bá kú ọ̀la wọn lọ mú wa wọn lọ gbé wa wọn ní súná ọmọ ọla ọ̀la lọ́lọ́ gbé jáde lójú odò gbẹ́mọ̀ padà alẹ́ wọn lọ wọn ní gbà tó ọmọ yìí olówó ní gan ma kejì ó bò wọn dáná lórí ẹ òní kú ni òní kú ó tó pa gbogbo ayé ọmọ náà ọmọ náà ni ọmọ bàbá bàbá bàbá náà ọkọ rẹ̀ wàá bàjá lẹ́yìn ìjọ súnà ọmọ lórí pé kọ́ wa nǹkan mìíràn tó ṣe fọmọ kọ́ mọ bí ọmọ káàkiri mọ́tí wọ́n mọ̀ bèrè ọmọ táwọn ọmọ ọmọ ṣe kíní ọmọ ṣe kíní o ti tú òun wọ́n sọ pé òun rí pé òun lè fara da ọmọ méjì tó ń bì sí ọ̀nà ìyàwó sì disapia tí òrí mọ́ dòní tí òrí ìyàwó rẹ̀ mọ́ tí bàbá yẹn padà kú ó disapia sùn ọmọ méjèèjì òfin lẹ̀ wọ́n sì yà bó ṣe sọ. àwọn nìbàdàn yìí nìbàdàn yìí ọlọ́run lè sọ yéèyàn tó ti fẹ́ wọn ọlọ́run ló lè sọ nìbàdàn yìí o à ntí mo sọ ẹ̀dẹ́ mi lójú ni o àwọn èèyàn ti fẹ́ wọn o <laughs> ọ̀dà mi lójú ni o mo mà sí ni o wọ́n sì ń bímọ fáwọn èèyàn wàhádà kẹfẹ́rú màrú fún Ibn Taymiyyah oníyẹ pọ̀ gan ẹ gbogbo ló ta fa lò kọ́ọ̀lì yàtà náà kàlù ìnsù àlìjín wà yú ladùbẹ́ náà wà ládùn wàhádà kẹfẹ́rú màrú fún àwọn èèyàn fẹ́ àlùjáde tẹ́sí ń bímọ fúnra wọn àfa lọ́ọ̀yẹ pọ̀ ó sì gbajúmọ̀ pọ̀ wakọ dakara ulama dalika watakadamu lamu ale àwọn afa sọ lórí ẹpisọ dáfa káfẹ wọn àbí kí wọn fẹ wa wakari akitaru ulama munaka hata jẹ ọ̀pọ̀ àwọn afa wọn làwọn kórìíra rẹ̀ kéèyàn fẹ alùjáde ẹ má fẹ wọn eléyìn kéèyàn kéèyàn ka sọ díẹ̀ nbẹ nbí eléyìn ni káfílẹ̀ mọ̀ntì nbẹ nù tíra péjì sport thirty nine forty oni tí mo kéwọn ìkànnù volume nineteen fatawa ibn tẹ̀míyà ne page forty three de forty four wọ́n sọ̀rọ̀ báyìí wọ́n ní àwọn àlùjànnú lára ìṣe wọn ni pé yàtọ̀ sọ̀gbàrò wọ́n máa ń chẹ́ǹjì fọ́ọ̀mù ara wọn àlùjànnú ti ní bọ́ọ̀lù ọ̀hún sí dáa gangan tó yàtọ̀ sí báwa ṣe rí èèyàn náà ni wọ́n jọ lójú o táwọn náà lórí tán lẹ́sẹ̀ tán lápá o ṣùgbọ́n dífẹ́ǹsì ti ń láàrin wa ni pé ẹlòmíì lè ní orí mẹ́ta ẹlòmíì lè lórí mẹ́fà nù wọn ẹlòmíì orí rẹ̀ nìkan so ó lè ju pílà yìí lọ yóò à ní ẹyinjú kun so láàrin méjì báyìí tí o sì kàn mí bẹ kọjá ẹyinjú ẹyọ kan o tàbí kó tún ẹyinjú kan pàkọ ìkan wájú kan pàkọ bọkọjú bí ń rí yàn bọkọjú sọ ń rí yàn ọlọ́run ṣe wọn bẹ́ẹ̀ ẹ nínú ta tí a ti ń jẹ́ alihiwar ma aṣayatin ta ló tí a yẹn wa alihiwar ma aṣayatin. Ah ẹ ẹ mari tí a yẹ o de àwọn pictures kan bẹ tá a fa ya a fa tó ṣe tí a yẹ nígbà tí n kelu kẹ fáwọn àlùjẹnu kan tán láwọn fẹ́ fara hàn ọ ya pictures wọn èyí ó rí ìka èékánná orí báyìí èékánná ọwọ́ báyìí ó gùn ju irú bí sí parí ọwọ́ mi lọ ní èékánná lásán báyìí àfa ó fi kámẹ́rà yàtọ̀ tó gbé sínú picture yẹn tó lọ gbàànà báyìí èékánná lásán kì í ṣe ká èyí ó sọ pé ilé ìyàtọ̀ sẹ́yìn ṣùgbọ́n kàmáàrún náà ni àmì èékánná nìkan ó gbòòrò kì í síbẹ̀ tó yọ sọ̀ọ́ oríṣi bá lọ́lọ́run ṣe wọ́n wọ́n á wá máa change wọ́n lè dájá wọ́n lè dológbò wọ́n lè di ràkúnmí wọ́n lè dẹlẹ́dẹ̀ wọ́n lè di èèyàn jẹ́bi táwọn èèyàn ti ń dà ń bì táwọn èèyàn ń fẹ́ wọn léèyàn tó yẹ pálí jànú ni wọ́n wọ́n á máa yí padà. a ọ̀rọ̀ tó pọ̀ ní bẹ nínú tíra yìí dáàfin dé page sixty five a máa kà lọ ni ṣùgbọ́n kọ̀ sáyé láti pọ̀ pọ̀lọpọ̀ ẹ̀ ká gbọ́ díẹ̀ sí ní page forty seven yìí wa kathiru ma yatasawwaru shaytan bi surati al-mad'u al-munada al-musaghathu bi idha kana majitan nínú àwọn tálùjàdù máa ń gbé àwọ̀ wọn wọ̀ jù tó pọ̀ jù tálùjàdù máa ń gbé àwọ̀ wọn wọ̀ orin tá a bá rẹ̀ nìkan tó jẹ́ al-munada al-musaghathu bi min al-majiti tẹ́nìkan bá ń bẹ lẹ́yìn táwọn èèyàn ń pè pé kó ran àwọn lọ́wọ́ kó lọ àwọn ní ìṣòro kó dúró ti àwọn tẹ́pẹ́ dípò kẹ́kọ̀ọ́ lóhùn ni wọ́n ń pè bí n ti ń ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí ní nàìjíríà lónìí àti àtọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè láfíríkà làwọn èèyàn ń lọ òkú tí ń bẹ náà sáré wọn lọ képe kọ́nà àwọn náà kọ́jú àwọn inú sòrò táwọn wà ẹni tí wọ́n bá ti ń pèun yàtọ̀ sọ́lọ́hún àwọn àdìjọ́ náà bí àwọn òǹtọ̀ wọ̀ tí wọ́n máa rí tí wọ́n máa ń lọ níbì kan tí ó yọ pé èmi lágbájá á ṣe wá alihamudulilayi àti ní ti pẹ́ ẹ tún jí ni padà pé àwọn ẹni ọlọ́yẹ̀ kú àmọ́ ń pààrọ̀ ẹ̀mí lónìí irọ́ ni ó dípò ọlọ́run tó yẹ kẹ́ ẹ pè òun lẹ́ ń pè òun lẹ́ ń ké pè ṣé òjò àánú sọ̀rọ̀ báyìí yá sheikh ọkọ̀ fẹ́ lásìkò ìfẹ́ yá sheikh dípò yá allah yá muhammad ṣé muhammad ọlọ́run rẹ wà á kọ́ra ó bukú di òun ní astajibi lakọ ọlọ́run lé mi ọlọ́run ẹ máa pè kò ní ẹ pè àníbi muhammad sọ̀rọ̀ kò ní ẹ pè sùn kò ní ẹ pè ṣéwù òdò òun ní ẹ pè mi ọlọ́run astajibi lakọ ní màá dá lóhùn sọ́ọ̀tù gọ́ọ́fẹ́ Quran chapter forty verse sixty láyà yẹn wà ẹni wọn bá ti ń pè àwọn àdúgbò gbà wẹ̀wọ̀ wàkàdá ẹ̀kọ́ kọ́ni yakunu hajjan kọ́dà bó ẹni yẹn ń bẹ láàyè wàlá yẹsùn bìlẹ́dì náà dá tí ọmọ pẹ́ni kankan ń pè òun dípò kó pè ọlọ́run báàlì yàtọ̀ sọ́wọ́nù ṣètọ́n bí surati ìsọmọ gbà wẹ̀wọ̀ tẹ́ máa rí lọ́fàtà rẹ̀ lómi tó sọ pé àáfà àwọn ń bẹ nílùú bíbáyìí àwọn lọ nínú ìrìn àjò lọ́jọ́ omi ọkọ̀ olọ́kọ́ táwọn wọ̀ fẹ́ dànù àwọn kékeré afa ya sheikh lágbájá anjina afa lágbájá làwà àwọn sì láfa kọfọ bí ọkọ nkúlù tó mi gbogbo àwọn sì bèbè odò kì í sáfa àlùjáná ni yóò wá jẹ kí wọn sọ afa yẹn dọdọrùn kan fi wọ àlùjá kan fi wọ jáàná máa lọrùn kan fi wọ ọ̀nà wọ́n gbà pé afa yẹn kò síbi tẹ́ wà tẹ́tí pé tí ò ní dáyé lóhùn dípò ọlọ́run wàhálà ọkàn dé ni olùyọ ọlọ wọ ọ̀nà lálùkẹ́ àmà àwọn àlùjáná máa ń ṣèyàn fàyàdúnù mọ́síkú àdọ́ọ́lù àlùmọ́sàgẹ́tò bìlá anasasọ nafsawo ajabawo ẹni tọjẹ mọṣíríkù ẹlẹbọ àgọlù ẹni tó ti sọnù alimusagirifu bidalika shaks ẹ ti ń ké pe ẹdẹ yẹn dípò Ọlọ́run yóò wàá ròyìn pé ẹni tó ń pè ń gangan ní dáhùn lóbo ti ń pè wàá yín lẹ́mọ́ wá ṣètọ́n tí èsì sẹ́yìn ẹni dáhùn èṣù àlùjáde ló bá wẹ̀ wọ̀tọ̀ wá wàá dá yakọ̀ lèlè kò fárí alimusagirifu nàbí mọ́ yosinu nàbí ìtọ́nù nàmínà làmúwọ́tọ̀ làyà eléyìí ń ṣẹlẹ̀ pọ̀ sáwọn kèfèrí àwọn tí máa ń ké pe ẹ̀dẹ́ èèyàn àwọn lọ́wọ́ nínú àwọn òkú ni àbáwọn àlàyé àwọn ìjùsùmọ́ngbàwọ̀ ẹ̀wọ̀ wà géèrú mi ń kọ́ da sí sẹ́yìn àtàwọn míì nínú àwọn àgbà afá àwọn wà yákọ̀lẹ̀ alẹ́ sẹ́ríkì wà dọ̀là mínà mùtàsíbínà lèlè sá irú ẹ̀ ń ṣẹlẹ̀ sáwọn èèyàn tá jẹ́ ẹlẹ́bọ ẹni tó ti sọnù àwọn tí wọ́n ń pera ní mùsùlùmí ló kọ́ alẹ́ ní tó nàbì mọ́tà wọlọ́kọ̀ ibi àwọn tẹ́ bí òkú ni wọ́n máa ń kébè ẹ bá lọ sàárè tó ń pè ní sàárè bíríkìsù kì í ṣe bíríkìsù bíríkìsù wọ́n máa ń parọ́ fún wa èmi náà ti lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n máa ń parọ́ fún wa pé wọ́n egi wèé bọ́ọ̀lẹ̀ pété wọ́n egi máa bọ́ kò ní bọ́ọ̀lẹ̀ pé yóò dùn sàárè méjì ni mo ti lọ́wọ́ bẹ́ẹ̀ mo ti bá àwọn afáàmì ẹ̀kẹ́ tẹ́tẹ́ kó tí a tán ká tí a tán sàdúrà mẹ́ ẹ bọ́ọ̀lẹ̀ ń ṣe mọ́sáàsì ti ń lélẹ̀ sàárè ní mọ́sáàsì ta ló ń bẹnu sàárè wọn ní bíríkìsù mo ní bíríkìsù bò bíríkìsù yàwó àrẹ́bí sùnú àlẹ́ ìsàlà anabi sọlọ alẹ sara ọfẹ balikisu ọba sabayi nígbà tí anabi sọlọ mẹni falasẹ balikisu kó kú òní sabayi ebi sọ akurani ni tìǹbẹ̀nu sọ́tù sabayi tìǹbẹ̀nu sọ́tù namli tẹ yẹru duda sọ pé nígbà tí anabi sọlọ mẹni wẹ yẹru duda ti falama fakọda hududa la adabinawo adaba sẹdida aw la bahanawo aw la yatiyani bi sutọ ni mu bi nígbà tó wù wá ní àwọn ọmọ ogun rẹ tó dojú ogun tí ò rí ojú dà mẹ́ma oníbo ní udu dà wá ọ̀sá ni fógun ni àbọ̀ sáma mi lọ́wọ́ kùnú ọmọlẹ́yìn mi tí n bá padà fojú kan yín jẹ́ níyà tí ó le koko àbí kí n dúnbù rẹ̀ kí n fẹ́ kápá àwọn làyà tí yá níbi sùpọ̀ ni mo bè àfi tó bá ní àwa wítọ́ wọlé tí mo gbà wọlé ní ìdáríjì wàá má kàtà gẹ́rẹ́ bá yín dé ọ̀pẹ́ tá níbi sùpọ̀ ní sọ tán ẹ̀yẹ́ ó dàdé ó ní kí bimalam tó hẹ́tì bìí wàjẹ́ tó kàmí ń sábà ń bí dábà ń yàfẹ́ ó ní èmi mo ti rí n tó rí mo mọ tí èso rẹ̀ mọ́ ọ̀mà bó ṣe dáná bí ọlọ́run n tọ́ ọ̀mà mo ti mà báyìí mo ilẹ̀ sábà ni mo ti ń bọ̀ yìí. wa wàjà tó ń wá tántám lẹ́kọ̀ọ́m. nílò sábà yìí tí mo ti ń bọ̀ yìí ìní wàjà tó ń rà àtàn tám lẹ́kọ̀ọ́m ìlú obìnrin lọ́ba abẹ tó ń darí ìlú ọ̀ya. wà ó ti yàtí mi kò lè ṣe é. gbogbo tí wọ́n máa fún yàn lọ́la ayé lọ́lọ́ fún ọba náà. wàlá àrùsùn àdìm. ibi mo ti ń bọ̀ yìí ọba abẹ ní àga ọlá kan ah, àga tiẹ̀ tó fi ń jókòó kéré lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àrùsùn àdìm àga ọlá táwọn yìí tó bí pọ̀ ah, ọlọ́lá lóbìnrin náà gbogbo nǹkan la fún àwọn afọ́tẹ̀sílù ní ara wọn fún gbogbo nǹkan wọ́n fún ní déédéé tí wọ́n fẹ́ fún mọ́nú tọ́lọ́ fún yàrá yìí kò sẹ́ni tọ́lọ̀ fún ní gbogbo nǹkan ọ̀fẹ́ fún ní díẹ̀ nu tó fún ọ̀ya. wàjà tó wá wà kọ́ ọmọ ha yasjudu alishamsi min dunillah. àdébù tí màá rí ìlú sábẹ́ tí mo ti dé yìí orí obìnrin ọ̀hún ọba yìí àti gbogbo aráàlú rẹ̀ yasjudu alishamsi min dunillah òòrùn wọn forí balẹ̀ fún tẹ́ńjọ́sẹ̀ fún dípò ọlọ́ ẹ̀yẹ́ gbẹ́jọ́ mi èèyàn lọ olóòrùn wọn ń dípò ọlọ́run ọ̀yà. wàzàyàrá làwọn ṣàìtọ́nù àmàlàwọn. èṣù ṣe ìbàjẹ́ wọn lọ́sọ̀ fún wa ẹwù ẹyẹ ẹyẹ wúdúdà onílàáká ìjọpọ̀ ìyẹn lọ èṣù ṣe ìbàjẹ́ lọ́sọ̀ fún wa. fasọ́dáwọ́n ani sabil. èṣù sẹ́ni wọn kó lójú ọ̀nà tọ́lọ́wọ́n bá. fàwọn la yahtadun. ọ̀sẹ̀ lọ́wọ́ náà wọ́n mọ̀nà tí wọ́n lè kí ló àdébísọ̀ yóò gbọ́ bẹ́ẹ̀ sí. Allah yasjudu. ayabani ayabani. kọ́dà yàtọ̀ à ń ọ̀rọ̀ báyìí ni yóò fẹ̀ sí arú àwọn àrántí sálùjànù ọ̀n o ti wà ń sálẹ̀ bí tán gbẹnu léwu irú ti dálùjànù torí pé nígbà tí anabi sọ̀rọ̀ alẹ́ ìsàlám tó dẹ ni àbí ntọ́ sọ àbírọ̀ ni ọwọ́ akọ̀lẹ́ta kan inna wa òní pé bọ́lá ọ̀hún ṣe dáhùn àlùjánu lẹ́yìn tí wọ́n máa ń change form tí wọ́n máa ń yíra padà sí nǹkan mẹ́rin tó tí wọ́n lè dè èèyàn tí wọ́n lè dájá tí wọ́n lè di ẹlẹ́dẹ̀ tí wọ́n lè di ẹran tí wọ́n lè di ràkúnmí tí wọ́n lè di ológbò pàápàá jùlọ ajá dúdú àti ológbò dúdú nínú tí àwọn àáfàá sọ pé àlùjánu máa ń tètè yí padà sí jù ajá tó bá black ológbò tó black àbẹ́jọ́ nítorí máa ń tètè ń dájú ní gbogbo nǹkan lọ àwọn tó kù máa ń tẹ̀lé ni bẹ́ẹ̀ náà sì máa ń dèèyàn náà láàrin kẹta gbọ́dọ̀ mú sọ ni pé gbogbo tẹ́lẹ̀ kí wọ́n dà tọ́lọ́n bá fẹ́ kí nǹkan ó ṣe wọ́n látọ̀dọ̀ ọmọ ẹ̀dẹ́ ni nǹkan ó ṣe wọ́n tí wọ́n bá dájá omi yẹn lè yẹn bà tí ó sì kù tó bá dejò ẹ lè nà ń gi tá a sì rí pa tí wọ́n bá dológbò ẹ lè fọ́ngi lórí kùmà lórí tí ó sì kù tó bá déèyàn àwọn èèyàn lè gba lẹ́sẹ̀ tí ó nà lẹ̀ àti gbogbo tó rí báwọn àràǹtọ́lọ́ máa ń ṣe sáwọn náà ni bí ṣe máa ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dẹ́ èèyàn náà lára nǹkan tá a gbọ́dọ̀ dùn sọ ni pé bí wọ́n ṣe lè ṣe àìmọye nǹkan tó ń láì da bẹ́ẹ̀ náà ló jẹ́ pé gbogbo tó bá fẹ́ fi ṣèyàn láì da ò lè ṣèyàn àfi tọ́lọ́ bá yọ̀ǹda ẹni tọ́lọ́ bá yọ̀ǹda fún wa láti rí ṣe léṣe wọn ò lè rí nǹkan kan fi ṣe eléyìí ní bẹ́ẹ̀ náà àyà mo mẹ́nu lélẹ̀ẹ́kan Quran chapter two verse one and two tá a ké díẹ̀ nú ẹ̀ واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا akéde ẹnu ẹ nígbà tí ọlọ́run gbé àyà yẹn dáàrin méjì ọlọ́run ní wa ma hum bidarrina bihi min ahadin illa bi'idhnillah ọlọ́run ní wọn ò lè fi sùtá kankan sí ẹnì kankan wa ma hum bidarrina bihi darrina bihi wọn ò lè ṣe ẹnì kankan sùtá illa bi idhnillah àfi tó ń bá yọ̀ǹda ẹni tó ń bá yọ̀ǹda fún wọn ò lè ṣe nǹkan kan fún ẹni tó ń bá yọ̀ǹda fún pé kí wọ́n ṣe ní nǹkan bẹ́ẹ̀ sì lè gbàsàwò tó ń táwọn èèyàn ń sákàkà wọn táyẹ̀rù wọn ń bá àwọn èèyàn kò sí ní tẹlifíṣàn nìkan káfí tó ń bá yọ̀ǹda kí á ní téèyàn ó ṣe òfin ní yọ̀ǹda fún wọn lórí wa tí wọ́n bá ń bá wa rìn tí wọ́n ní lára wa wọ̀ tí wọ́n bá fẹ́ ṣe wá léṣe tí wọ́n ò ní àṣẹ léṣe kí ni tá a ṣe tọ́lọ̀ fi hàn dáàbò bò yàn eléyìí ni a fẹ́ fi parí lẹ́tọ̀ ìsọ lára nǹkan tí ọlọ́run sọ lọ́nà ayé ìta àná ké mọ́ nítorí àti save time òní pé ńgbà tá níbi sùnmí alayhi salam tí àwọn tí ọba Balqis rán kí wọ́n lọ sọ́dọ̀ Suleiman alayhi salam torí pé ńgbà tí lẹ́tà ń dọ́dọ̀ rẹ̀ tí ẹ̀yẹ ojú ìdààmú lẹ́tà dọ́dọ̀ rẹ̀ tán tí wọ́n dá lẹ́tà tí wọ́n kà tán ó pe àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ó ní lámọ̀ràn lórí ìwé táwọn ká yìí àwọn àwọn àmọ ẹmẹ̀wà rẹ sọ pé náàlù ulè kọ́mi náàlù ulè báṣin ṣẹ̀dídì wàlẹ̀ ile ilé jagunjagun ni amugun jà kọ tọba para sẹ́pẹ́ ká kama lọ sógun ká lọ bá ẹni tọkọ lẹ́tà jà lógun ká be nǹkan lẹ́rú àyàbí fún ọ wí náà ọba àwọn ọlọ́ọ̀gẹ́gẹ́ sọ pé ó ní ntí ọ̀nbẹ́nu sura tá à ń kẹlẹ́ ọ̀nà tí ó ta àfi dá wọn dóyè ọmọbìnrin balikẹsẹ wa ṣe làákàyè ọwọ ní innal muluka idada khalo qaryatan afsaduha wàjàlú àyíṣàtà àlẹ àdéhùlà wàkàdálíkà yaf'alu táwọn alágbára muluka àwọn alágbára tí wọn bá gbógun wọnú ìlú kan afsaduha wọn bá lóun jẹ wọ́n sọ àwọn èèyàn ńlá ńlá lóòlù wọ́n sọ di yẹpẹrẹ báwọn alágbára ṣe máa ń ṣe nu fàáyínì mórísàtún ilé ń bẹ àdéyàtẹ mórísàtún ilé ń bẹ àdéyàtẹ èyí kó àwọn nǹkan ẹ̀bùn kan ránṣẹ́ sí ẹni tọkọ lẹ́tà wọn tó bá gba àwọn ẹ̀bùn yẹn á jẹ́ pé ọba lásán ni ti ń wá àti ọmọ ìgbà lọ́dọ̀ àwọn èèyàn ní sàkọlẹ̀ tó bá kó ẹ̀bùn tọ́takú pẹ́ẹ́sì ni ká ṣe ká má ṣe nǹkan mímọ́ ẹ̀tọ́ sọ́lọ́hún á wọ́n á kó àwọn gold àti silver okòrò àwọn gédégédé tí ó kò lọ kán lọ gun ànábì sùlẹ̀mán alẹ́ ìsàlá tọ́ba yìí lè gbà á ayẹ́pọ̀ bá ti wọn àti ọ̀jẹ̀ ni kò ní bá dàrún lógun mọ́. àwọn èèyàn wá ń kó nǹkan lọ lójú ọ̀nà inú àwọn ọmọ ogun ànábì sùlẹ̀mán alẹ́ ìsọ̀lá tó ọ̀sàlá àwọn àlùjánu bẹ́ẹ̀ ní ọmọ ogun ọlọ́run sọ bẹ́ẹ̀ ní gbogbo súrà yìí o súràtù sábà súràtù nàmílẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ o nípa àwọn ọmọ ogun rẹ̀ pé òun kọ́ àwọn wàhùn sùlẹ̀mán jùlọ akọ́ ọmọ ogun jọ fún èèyàn ń bẹ́nu ọmọ ogun rẹ̀ àwọn àlùjánu ń bẹ́nu ọmọ ogun rẹ̀ àwọn dábàá ń bẹ́nu ọmọ ogun rẹ̀ àwọn àlùjánu ti Suleiman aleyhi salam táwọn pátákùn ọ̀rìn yẹn ká wọ́n á rí pàwọn yẹn kan ń bọ̀ sọ́nà lu tí ọ̀gá wọn wà wọ́n wo orí wọn wọ́n rí pé kó góòdì láyọ̀ kó sí bàdà ni ọ̀rọ̀ tá a sì sọ ó jẹ́ wọ́n bọ̀kọ́dọ̀ Suleiman wọn lọ aleyhi salam tí sọ̀gá ta wọn wọ́n padà sọ́dọ̀ àdébí Suleiman pé ẹni tó ọdún kí ni ń bẹ náà ẹni tí a kó dáná ni góòdù mẹ́mẹ́ sílva mẹ́mẹ́ àyẹ̀mísọ̀ bá a lè sàn ó ní ẹ lọ lóòkùn ẹ̀yà àlùjánu ẹ lọ wọ àlùlù jáde ń sáré ọkùn diamond ẹ e, fi tẹ ojú ọ̀nà tí wọ́n ní ìwọ bí tá a wà yìí àwọn àlùjánu kó sínú òkun ọwọ́ àlùlù jáde wọ́n wá diamond jáde wọ́n tẹ ọ̀nà lọ pẹ̀lú diamond nígbà táwọn yẹn kan diamond ojú ọ̀nà tán tẹ̀ bọ̀ tẹ́pẹ́ ní títì lọ́ọ́ da títì ah ní ti mẹ́ lórí wọn kéré wọn ní kí ààfin tá ń lọ ààfin pé diamond ní lè títì àwọn agbẹ góòlù tí ọ̀fà lù tó diamond àgbẹ síra tó ẹ ọba wa ká pé ibi tó ní ibi ò ṣe lọ níta agbẹ dání ò ṣe gbé lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kan náà làkà yòó nira o ọba àti àlọ́ra wa sẹ́ ẹ jẹ́ agbẹ dóhùn ebi ẹnu kọ́ níta lọ ni tàbí kó mu alẹ́ rú ebi akutu

òun ó sì gbàfà fún ọ wá jáde lépèlú àmì ìwà ẹ ṣùgbọ́n kó tó jáde ẹ àga ọlá tí ẹ̀yẹ wúdi rẹ̀ dàrú yìí wọ́n gbé kóun ta wọ́n gbé wọnú yàrá kẹ́ni wọ́n gbé wọ kejì tẹ́ wọnú yàrá kejì gẹ́gẹ́ báwọn onítẹ̀sí kan ṣe sọ wọ́n tilẹ̀kùn àwọn yàrá yẹn pa tẹ́lómi mọ́ bàjọ́ kò lórí àyọ̀ọ́lá náà tí ì padà dé àwọn àlùjánu tó rí pé ti ń bọ̀ lójú ọ̀nà tó sọ fún àlùbísọ̀ pé ọba yẹn ti ń bọ̀ àlùbísọ̀ abẹ́ ìpè ta nínú yín ó lè lọ bí àga yẹn wá kó tó dẹ́yìn tága ọlá yẹn ti fi ń dókòló ti dá àfẹ́ mi tí ọba níbí wà kọ́lá èfèrè tó mìnàlì jane anna atika bi kọ́pla antaku mami makomi èfèrè tó tábàdé èfèrè tù dáàbò rẹ̀ ní afárí tù ó mìíràn nínú àwọn àlùjánu the strongest nínú àwọn àlùjánu ti mẹ́mbẹ́ ìjọ náà the strongest ó mìíràn wọn jù lọ ó ní gbé àga ọlá yẹn débi kó o tó dìde lórí ìjókòó yìí àwọn afáwa onítàfàṣẹ wọn láti bí sọyọ aleyhi salam àsìkò dùn alójókòó láàárọ̀ bí aago mẹ́wàá àárọ̀ yóò sì dìde lálàsárì àlàsárì ni máa ń kí nínú tọ́lọ́ ni ó máa ń kí ó fẹ́ pé láàrin àsìkò dùn ayẹ sásìkò sọ̀látò láásìrì àwọn ọgbà gàǹdẹ́rà lùjẹ̀nu yẹn wí àdébísọ̀rọ̀ ni yẹn ti pẹ́ jù ẹni yẹn ti lè kàmílà kó tó dìgbà náà wà á kọ́ làárọ̀ jọ̀lọ́nù ẹ̀ńdà ilmu minal kitab. ọ̀là lẹ́dí ẹ̀ńdà ilmu minal kitab. èèyàn èèyàn èèyàn ìṣẹ̀gbẹ́ àbújàn àwa la àpọ́nra wa dé pẹ̀lú gbàgbọ́ òdodo àti iṣẹ́ rí àìṣẹ̀gbẹ́ wọn gbogbo nǹkan ayé jù wọn lọ ṣùgbọ́n ẹ̀ ń bá ti yẹpẹrẹ rẹ̀ yọ yẹpẹrẹ ẹni tó pé ẹ̀ńdà ilmu minal kitab ìmọ̀ tíra tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún anabi Suleiman alayhi salam tí bàbá rẹ̀ jíṣẹ́ tó náà jogún tíra wo ni zaburọ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀yẹn ní ma zabura àfáà ni kọ́mọ sàbúrà dáadáa ó ní àná àti kábí kọ́bílà àyà tàbí àyè kàtọ́rùfù. àga ọlá wọn ò gbèdé yìí díjú kó o sì ajú yẹn padà tọ́ba díjú yẹn kó tó yà àga ó déwájú ẹ̀. falama rọrọ́ọ̀hù mustakra ẹ̀ńdá kọ́lá àádá mi fọ́tẹ̀ rọ́bì líyàbùwà ni àásù àmàkù. ومن ومن شكر فإنما يشكر لنفسه ومن ومن كفر فإن ربي غني كريم Ọlọ́run fi kíni dán mi wò ni o ọdijọ laba yọrọ gan ju ẹ àdánwò lè látọ̀dọ̀ Ọlọ́run o bóyá máa dúpẹ́ àbí ń sa ìmòrì sọ́lọ̀ ẹ ń bá dúpẹ́ fọ́lọ́run yóò bọ Ọlọ́run rí yóò rí ọ̀nà ẹ ẹ ń bá sa ìmòrì sọ́lọ́run Ọlọ́run rọrọ tayọ rẹ yóò jẹ yàn lálùkìá mà àwọn afa àwọn ọfọ onítàfàṣẹ ìkànnù nǹkan méjì ni wọ́n sọ ṣùgbọ́n nǹkan tẹ̀wọ̀n jùlọ dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọn wọ́n sọ wọn làwọn kan sọ pé ya hayu ya qayyum lẹ́nu yẹn wí ya hayu ya qayyum bó ti wí tán báyọ̀ lọ́n pàṣẹ ká déwájú Suleiman Suleiman làwọn jùlọ àgà ni àwọn kan pé ya dhal jalali wal ikram ló wí bó ti wí tán báyìí àgà déwájú ẹni nítorí ọjà ẹnu méjèèjì ẹnu tẹ̀yẹ̀ fi pè ọlọ́ọ̀tọ́lọ́ fi dáhùn méjì inú ẹnu ya hayu àbí yá balẹ̀ jalali wà ní ìkẹrọ tọ́ńbẹ́nu nù sùsù àdìsá níbi ọ̀sán gẹ́gẹ́ fún rẹ̀ pé èèyàn pe ọlọ́run pẹ̀lú orúkọ tó pé ìdásó yàbí àjẹbá wọ ìdásó yàbí àtọ̀ ẹ̀ ń bá lo yá ayọ̀ yá kọ́ ìmọ̀ láti fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run àbí yá balẹ̀ jalali wà ní ìkẹrọ ó ti pe ọlọ́run pẹ̀lú orúkọ kan ní orúkọ rẹ̀ tẹ́kẹ́tẹ́ ìbẹ́ ìpè yọ̀ọ́ dáyẹn lóòótọ́ abẹ́ tọrọ nǹkan yóò fún yẹn ní nǹkan kọ̀tá o díẹ̀ nù nínú àwọn orúkọ عبد الرحمن أياما تدعو فله الأسماء الحسنى Ọlọ́run ni ẹ pè mí pèdè pẹ̀lú ya Allahu ya Allahu ya Allahu ẹtọ ní tẹfẹ tọrọ kó àwọn ẹ sọ pé ya Rahman ya Rahman ya Rahman ẹtọ ní tẹfẹ tọrọ èyíkéyìí lórúkọ mi tẹfẹ pè mí èmi mo là orúkọ tọ dáhùn láàrin orúkọ ẹni hayiwa Allahu la ilaha illa huwa alhayyul qayyum lára orúkọ ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àgádéwájú ẹ bí wọ́n ṣe rí òun èyí tó ṣẹlẹ̀ tọ́lọ̀ ń gangan sọ fún àyè ó bẹ̀rẹ̀ pé agbára àlùjẹ̀nu ti ń dẹ́rù báwo ò tó nǹkan ìmọ̀ àlùjẹ̀nu ti ń dẹ́rù báwo ò tó tó ìmọ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ọ̀sáyè ànábì sọ̀rọ̀ gangan fúnra alẹ́ ìsàlà ìmọ̀ bí àwọn àlùjẹ̀nu níṣẹ́ ni pé wọ́n ṣiṣẹ́ báyìí tọ́jọ́ ọmọ ogun rẹ ti ń rí wọn tóun náà rí ti ń rí wọn táwọn náà rí ń rí wọn fisikálì báyìí tí ó àlùdànù ọ̀sẹ̀ tí ó sọ pé wọ́n dé ẹ̀dè mara pílà máa sáà sí tí wọ́n wò kò sọ́dọ̀ sọ́dọ̀ ẹ̀sìn wọ́n dè má bẹ́ẹ̀ tí ó sì lè kó nígbà yára gbogbo ẹ̀mẹ́ nu Kùránì ó lọ́ máa roko wọ́n roko ntí kọ́bẹ̀ kọ́bẹ̀ lọ ntí roko roko lọ wọ́n múra ṣiṣẹ́ ni títí tí ika fi mú ọ̀pá àwọn tọ́pà fi nalẹ̀ tọ́pà ìwọ́ tó ìka táwọn ibi sọ mi wà á nalẹ̀ gbaraja sáré pé ah ọkọ ìmọ̀lẹ̀ ẹ̀kọ́ mẹ́tìrì wà lọ́wọ́ ẹ̀ka àfọ̀tẹ̀ ti pa ah, tá a wà fún ti kúrẹ́ àmà ṣiṣẹ́ bọ́ra lọ báyìí wàlẹ́ ọ̀lẹ́ làlùjánu ah ọ̀lẹ́ làlùjánu àfa ọlọ́ọ̀lá lágbára ọlọ́ọ̀lá lágbára o ọlọ́run tọ́lá rẹ̀ ga nínú suratul hadidi aya twenty five Quran chapter fifty seven verse twenty five nígbà tí ń sọ̀rọ̀ agbára rẹ̀ olúwa anzana hadida fi ba'sun shadidun wa manafi'u lin-nas liya'lama Allahu yansuru rusula bil-ghaib inna Allaha qawiyyun 'azizun èmi lálágbára inna Allaha qawiyyun èmi lọ́rọ̀ ọ̀nà lálágbára 'azizun ọba adébórí alọgọlíbà lẹdí láàyò gbọdàbò ọba adébórí tí wọn yé borí ẹ alọkọlíbà lẹdí láàyò kàhàrò ọba tí dé igun ẹyin gbogbo alágbára tẹni kò lè ṣe nǹkan kan fóun Ọlọ́run ni àlùjáde lẹẹpọ ṣùgbọ́n torí pa àní tẹ á ní ìmọ̀ ní òsítọ́ nǹkan tàwákùlù ní Ọlọ́run òsítọ́ nǹkan ìkìláàsì òsì àmọ́ ṣe nǹkan torí tọ́lọ́run ó kó bá wa pọ̀ ó jẹ́ ká wà lẹ́ni tí gbẹngbẹrẹ ẹni tí o ní protection kankan látọ̀dọ̀ ọlọ́run pẹ́pẹ́ bẹ́ẹ̀ yẹn bí a bá fẹ́ ṣe àlẹ́sẹ̀ yóò rí ṣe àlẹ́sẹ̀ báwo yẹn bá fẹ́ ṣe àlẹ́sẹ̀ yóò rí ṣe yóò rí ṣe léṣe torí pé kòrò forí wa tá a bẹ́ẹ̀ lè padà síbi ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run tá a padà síbi kágbára lọ́lọ́run nìkan tá a padà síbi gbogbo tá a ṣe àtọ̀rọ̀ ni o àti wàásí ni o àti irun ni o àtàwẹ̀ ni o àti zaka ni o àti hajj ni o àti umrah ni o àti ìtìkáfù ni o àti ìtìkáfù ni o gbogbo ẹ̀ pẹ̀lú ìkíláàsì a ah, ṣe nítorí kankan bí ṣe torí tọ́lọ́ wàláhì a lè ju àpáta lọ́dún rin lọ lọ́dọ̀ àwọn èṣù a ní ṣe forí sọ kò ṣeé ṣe ẹ̀rí yẹn pọ̀ rẹpẹtẹ ńlẹ̀ bàbá ní àkànyùn ilé òkun tí a ti mẹ́wàá ju mi àtẹ́bù náà bá wí ibùdó kọ́mí ọjà síyá rẹ̀ ẹ má sì mọ ibùdó kọ́ yìí ẹ̀tàn kọ́ máa kí ibùdó tẹ̀míyà lè jẹ́ bẹ́ẹ̀ ibùdó tẹ̀míyà là ń fa rẹ̀ òun náà kò sì ní má dàgbọ́ ibùdó tẹ̀míyà wa wàkọ́lá sheikhuna ní máa ń sọ sáàni sheikhul islam ibn taymiya lára ọmọ kí rẹ̀ ní ibn qayyim wa ọlọ́run fi ibn qayyim kì í ibn taymiya ó fi kẹ́ torí pé inú ọmọ akẹ́tọ́ lákùlá kan lórí ayé bá afárẹ̀ sí làkùn ní ibn qayyim wa inú tíra rẹ̀ òun náà ló ṣe tí àti mọ́mú dání ìgátàtò làáfáàní rẹ̀ ìgátàtò làáfáàní rẹ̀ mímọ sọ ẹ́ di ṣèitán níta àfi lè dáàbò bọ̀rọ̀ àkó lọ́dọ̀ èṣù gbogbo tí a ti lè dópin ọ̀rọ̀ rẹ̀ ní mẹ́mbẹ́ ọ̀rọ̀ èṣù ní mẹ́mbẹ́ àti ní táṣe mélòó yẹn asọ mẹ ilé isu pages mẹ bẹ lé ní nine hundred pages mélòó yẹn asọ nùgbẹ ọjọ́ tàn lóyún àmú díẹ̀ bí adàkẹ́ ni. Ibn Taymiyyah rahimahu ta'ala tọ́ba kẹ́ ayatu kùrùsíù nìkan ayatu kùrùsíù nìkan tí o kẹ́ nǹkan mìíràn tálùjáde bá wà láàrin yẹn tọ́ba kẹ́ tọ́ba kẹ́ dé rẹ̀ tọ́ba kẹ́ ó kùrùsíù nìkan dùwà la rí ọ̀tọ́ lọ́tọ̀ àlàyé jáde kó mẹ́ẹ̀ àlùjànnú ọba lọ́kìtìpìlì láyé ákùnrin nínú ya sheikh karamatala ìkóso tó fẹ́ ṣe agídí ńjọ kan nù sheikh màá jáde mo ṣe ní jáde láti fi pan in lé ṣé o sì fi sèpadà pé bal tọ́ atánilá ìwà rọ̀ṣù lákàràmọ́tàlẹ̀ jáde kó mẹ́rin tó tẹ̀lé aṣọ ọ̀la àtòjíṣẹ́ ẹ̀ ní mọ́ fi pín mi lé tó káwé lomi yóò ní òun wá jẹun kó lára yẹn wọ orí oríṣojú ayé tó fi lè lé jáde ẹ̀dá pé wàá fẹsẹ̀ ọ̀gá níṣẹ́ yóò ṣe ọ́lẹ́ṣẹ́ ọlọ́ọ̀lọ́ dáàbò bọ̀ ọ wá ń fọnù àwọn ọmọ ńlá márùjàn kó lára ewọ́ yìí ewọ́ yìí ọ̀ tẹ ọ̀fà tẹ́tẹ́ dì nígbà tálùjàn bá bú ọ̀gán fúnra rẹ̀ ọlọ́ọ̀ni mo kú o agbára èèyàn ọ̀ka ẹ̀ṣẹ́ tọ́lọ̀ ń ṣe ni tọ́lọ̀ bá kàrọ̀ fún yẹn kẹ́yìn máa dúpẹ́ alihamudulilayi tọ́bẹ̀ yìí jáde tọ́lá ìtọ́gbà kó ti jáde ẹ̀fọ́ onílẹ̀ ẹ̀fọ́ náà kó dúpẹ́ fọlọ́n fọlọ́n fi ọ̀sẹ̀ kò ń gẹ̀ ń tẹ́ ẹ fẹ́ mùsùlùmí bọ́ lọ́wọ́ ọ̀nira tí ó bá ṣe kí ló ṣe fún tí ó bá ṣe kí lèyìn ó ṣe fún kí lèyìn ó ṣe ọkọ àyànlè lásán ni pépé ó ṣe ọkọ àyànlè ni ọ̀ọ́jẹ́ nǹkan kan ọ̀sẹ̀ntọ́jẹ́ nǹkan kan nù wáyé àwọn tó ju ara wọn ọ̀jẹ́ nǹkan kan Ọlọ́run nìkan ní gbogbo nǹkan torí ẹ̀ lè jẹ́ pé n tá a ṣe tí ó jẹ́ ìrànlọ́wọ́ fún wa láti dáàbò bò á kó lọ́wọ́ àwọn àlùjànnú àtàwọn ẹni ibú tí ń lò wọ́n a sọ díẹ̀ nínú ẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àkọ́kọ́ nínú téèyàn máa ṣe tí máa jẹ́ ààbò fún yàn oníkéèyàn ní ètè sọ́mbìlì kìtàbí wa sunna ká dún ní ma títẹ̀lé tírọ̀ ọlọ́ àti sunna níbi sọ́ra ọ̀sàlà ká dún ní ma títẹ̀lé tírọ̀ ọlọ́ àti sunna níbi ọ̀sàlà nínú suratul an'am sura ẹlẹ́ẹ̀kẹfà àyà one fifty three àáyà yẹn mo ti fẹ́ sọ lẹ́ẹ̀kan gbà tá à ń sọ̀rọ̀ nípa siratul mustaqim mo kọ́ ẹnu mi ń dànù ńgbà náà kọ́ mọ́ gbèmí lọ síbi ọ̀rọ̀ mi. ọlọ́run ni wàá nà á dá sirati mustaqiman fattabi'uhu wa la tattabi'u subul fatafarraqa an sabili dhalikum wasakum bihi la'allakum tattaqun ọlọ́run ní ojú ọ̀nà tèmi rè islam ní ẹ̀sìn mi mustaqima tó dúró dọ́gba fattabi'uhu òní ẹ tẹ̀lé wala tattabi'u subul ẹ má tọ̀ àwọn ojú ọ̀nà mi yàtọ̀ sójú ọ̀nà islam ẹ ń bá lè gba kùránì ọlọ́run gbọ́ ní gbígbà kékeré àti lílò ẹ ń gbà níbi màásà ń gbọ́ sọ̀rọ̀ àyọ̀sára ń débi pé súnà rẹ̀ ní ń ṣe ẹ̀sìn ní ń ṣe ayé òótọ́ òun yóò bọ̀ sábẹ́ odi ìsọ ọlọ́run tọ́lọ̀ ọmọ làwọn gbogbo ti ń jẹ́ ewu ni ìyẹn dájú pọ̀ ọlọ́run gangan ti sọ bẹ́ẹ̀ fún rẹ̀ a sì rí i pé nínú ta kọ́kọ́ ké níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí òun pé sọ̀lágbá lórí alladhina amanu wa ala rabbihim yatawakkalu àwọn tó gbọ́lọ́ gbọ́tàn bára lọ́lọ́ ẹni tí ọba tẹ̀lé tí rọ ọlọ́ àti sọ́ra mi ọ̀sọ́là òun ló fi ẹlẹ́ fún ọ̀tá ọ̀tá àti ìyàtọ̀ tálùjànù ó fi ẹlẹ́ fún wa àkọ́kọ́ nù ká dìmú sọ́wọ́ kò sáyè láti fọ́ sí wẹ́wẹ́ ìbá máa sọ. ẹlẹ́ẹ̀kejì èèyàn máa wá ìsàánàtú billah azza wa jal a máa wọ́lọ̀ lálàrán ṣe wa kọ́nà àlọ́wọ́ lórí ọ̀tá tá a fojú rí àti ní tá a fojú rí kọ́nà àlọ́wọ́ lórí wọn. àwọn àfa wa wọ́n ní hadithi tó àánú Tirmidhi hadisi sahih sanu yẹ sọ pé ẹ eh, fadela ya fadeka àdìsá abúlé bunu abasi mu ọdí alá ni huma máa sọ ìwọ Ọlọ́run ya fadeka Ọlọ́run eh, máa sọ ẹ fadela tajidu tujà haka máa sọ wọ Ọlọ́run máa ṣe tọlọ fẹ jẹnsi tọlọ fẹ ọmọ rẹ Ọlọ́run wájú rẹ báyìí ni lánàá rẹ ṣe rẹ lára àdìsí ni pé fàìsàtà à ń ta fàṣtàìn bìlà tọba ń wá àrànṣe Ọlọ́run yọ wá lárànṣe fàìdá sàátà fasalila fáfẹ́ tọrọ nǹkan tọrọ lọ́dọ̀ ọlọ́run hadith yẹn yóò tó mi àtẹ̀yìnlẹ́rìí wípé ọlọ́la àwa lára ṣe unfortunately for the muslims mùsùlùmí ọmọ akẹ́sọ́ àti fatia seventeen times daily seventeen times daily more than seventeen times ṣùgbọ́n wákàtí márùn-ún mẹ́tàdínlógún ní raka rẹ̀ àásìkè fatia ní gbogbo raka kọ̀ọ̀kan ká tó lè níran fúnra ara kẹfà kàpẹ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ìrì ọlọ́ba ni kò sólà máa sìn tó kẹtẹ kìdí mu mọ̀ fún olùbí àlàfẹ́ lè o ti túmọ̀ sí alẹ́ hasanu ìlú èdè Lárúbáwá ọwọ́ pé object lọ ṣáájú verb receiver of an action lọ ṣáájú action gẹ́gẹ́ fún àti àti subject action doer of an action o ti túmọ̀ sí alẹ́ hasanu ìlú èdè Lárúbáwá ẹni tí ń jẹ́ alẹ́ hasanu ni pé ní tá a ti ṣáájú yìí ó ní kó sólà máa ṣe ní tá a fẹ́ sọ lẹ́yìn ẹ̀fọ́ ìyá kan náà àbùdù ìrì ọlọ́ọ̀ba náà àbùdù nìkan e. e la máa sìn gbólóyìn la wíwò táwọn akẹ́ náà abudu ká a máa sìn ọ alẹ́ sìn kàmí ṣùgbọ́n àwọn akẹ́ ìyá ka náà abudu ìrẹ́ nìkan so táà ní sìn kàmí ma láàmú joseph wà ìyá ka náà sàn ìwọ nìkan so láti mọ wàrán sí wa sọ́dọ̀ ẹ ẹ bá fẹ́ kọlọ ń dáàbò bò ń kọlọ wéésù kọmọ wọlọ lálàrán ṣe kọmọ wọlọ lálàrán ṣe ipò oògùn àsòkè ní kàmára akekan baako adekama di awọ kama mẹwu ọdẹ kama fila yóò polóògùn yóò kógun ara ẹ ma yóò pa adáhùn ṣe yóò pa kí ni adáhùn ṣe ń ṣe yóò pa adáhùn ṣe àti gbogbo ohun tó ní yóò pọ̀jọ̀ bá àti gbogbo ìwé orí ẹ̀ ìgbà tí ọ̀pá nkankan nígbà òpè ìlànà ni gbogbo àṣírí lọ́wọ́ ẹ̀ máa fẹ́ pa wá lọ́wọ́ máa ṣe ní ọlọ́pàá wá má fi nǹkan míì sọ̀rọ̀ àrẹ kọjá ọlọ́run ọlọ́run ni wọ́n lálàrin ṣẹlẹ̀ aládùn tì rẹ̀ tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ yọ bọ́ ọlọ́run lẹ́ni tí wọ́n mọ̀ ràn lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta èyí ó dùn nímọ̀ ìrántí ọlọ́run púpọ̀ dhikrullahi azza wa jal ìmọ̀ ìrántí ọlọ́run gan-an níbi adéhùn níbi yorùbá níbi ará áfíríkà ti ní pọ́blẹ́mù nù àtàwọn ará asia kọ̀ọ̀kan níbi àti ní pọ́blẹ́mù nù azkari kì í ṣe pé ilẹ̀ ẹ́ di sáyìn tẹ́ ẹ fẹ́ fi máa rántí ọlọ́run fúnra yín àní hun àsálàtì lọ́wọ́ ara wa àní hun gbólóhùn kankan tá a fi ṣe ìrántí ọlọ́run ara tó kọ́ lóhùn nígbà kò ní jẹ́sìn lọ́dọ̀ ẹ̀ ní tá a fi sìn ó ti fi rán àníbi Muhammad sansi wa ní bẹ́ẹ̀nu kura ní bẹ́ẹ̀nu àdìsá ní ọ̀sán ní tí ọba sínú ẹnìkan kọ́ mọ́ pèlẹ́ sìn kì í ṣe ẹ̀sìn mọ ní ahadatha fi amri na hada máa lé sami òfò àwọn ọ̀rọ̀ dùn ẹ̀ ń bá dàn kankan lẹ́nu ẹ̀sìn tí ò sí nínú tí ọlọ́ àti súnà ní ọ̀sán la àkọ́fẹ́ ni tó ṣe àkọ́fẹ́ ń tọ̀ǹtọ̀ dáálẹ̀ nínú olùwáyà ti bukhari àti muslim lè léyìn o inú òrìwáyà àti muslim nìkan ìyàwó aisha rọdí aláníà lọgbà àdìsí wọn o ó ní mọ amila amila lẹsàlẹ àmúrú náà fọwọ́ ọ̀rọ̀ dùn ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kan tí yóò sinú ta aláṣẹ pé kéèyàn ó ṣe mọ̀rìndúndú àlàsọ ibì àlàfà ibì àkọsẹ́ nfẹ̀ni tó ṣe ni. dhikrullah ntàdàbẹ̀ sànsọ la máa ṣe tọ́lọ́ àtòjíṣẹ́ sọ la máa ṣe nínàtí la ilaha nìkan wọn bẹ nùrọ̀ tí ọlọ́run lánàá bí ọ̀sán sọ subhanallah wọn bẹ nùrọ̀ tí ọlọ́run alihamdulilah n bẹ nùrọ̀ tí ọlọ́run alahu akbar n bẹ nùrọ̀ tí ọlọ́run mẹ́rẹ̀ẹ̀rin bẹ nù àdìsẹ́ so subhanallah walhamdulilah wala ilaha illallah wala akbar one hundred láàárọ̀ one hundred ìrọ̀lẹ́. ìrántí ọlọ́run mi ìtọ́lẹ́rì la ilaha illallah wahdahu la sharika lah lahu wọ́n wà lákòlè ṣe ìkọ̀dé one hundred láàárọ̀ one hundred ìrọ̀lẹ́ eléyìí ò ní àdébíyàn sàn tó sẹ́f sọ nọ́ọ̀sù lórí ẹ̀ ọ sọ kàtìgóríkálì lórí ẹ̀ wípé tẹ́lẹ̀ kan bá wí one hundred láàárọ̀ nǹkan mẹ́rin ọlọ́run ó ṣe fún un láàkà mẹ́rin pé ọlọ́run dàbò kò lọ́wọ́ èso hàtà yóò sè kéèdì alẹ́ àṣálẹ́ ọlọ́run máa dáàbò bò ní èso kankan nílé dọ́dọ̀ ha bilhams bilmasa tẹ́lẹ̀ kan bá wí nírọ̀lẹ́ lásàlẹ̀ kó tó sùn tó bá wí àwọn dẹ̀dẹ̀ ọlọ́run sọ hatta yusbiha ọlọ́run làkó lọ́wọ́ ti gbogbo ti jésù ti lè mọ aburúkọ ò ní ṣẹlẹ̀ sí. subhanallahi wa bihamdihi subhanallahi alazim wọ́n rẹ̀ láàárọ̀ wọ́n rẹ̀ lọ́rẹ̀ subhanallahi alazim wa bihamdihi ọ̀yà tó sì ti wọ́n sọ lẹ́ẹ̀kẹta wọn subhanallahi alazim wa bihamdihi eléyìí ò ní ẹ̀ ń ọba ṣe tó láàsì ní pé kéèyàn ó ṣe lẹ́yìn tí ń yẹ kírun àsùbá tán fóònù tó yọ ms one hundred fóònù tó yọ ọ̀sẹ́ni kẹtẹ́ ọlọ́lá tó wọ́n ju ọlọ́run jọ́nà jọ ẹni bá àfẹ́ bá tó ṣe déédéé tó ṣeun àbí tiẹ̀ ju tiẹ̀ lọ́lọ́kù báyọ̀ sí one oh one ayẹ́pọ̀ ti ju ní one hundred lọ. àdìs àníbi ọ̀sán ni o ẹ̀ ń bá fẹ́ mọ tí mò ń sọ yọ ọ̀rọ̀ kà wọ́n tíra mẹ́ta kan tọ́rọ̀ tí mo ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀nbẹ́nu àwọn tíra oríṣi mẹ́ta ọ̀nbẹ́nu alikẹ́lẹ́mù tọ́jìbù Sheikh Ahmad bin Taymiyyah ló ṣe rahimahullah ta'ala ọ̀nbẹ́ nínú aliwabilu sọ́yìn Sheikh Ibn Qayyim al-Jawziyah òun ló ṣe rahimahullah ta'ala ọ̀n bẹ́nu al-Adhkar imam Nawawi ọlọ́run kọ́ bá akẹ́ bàbá wa Nawawi náà tí àmì ẹ̀tẹ̀ẹ̀ta kò sí ní tẹ̀rí inú ẹ̀ tọ́rọ̀ tí mo ń sọ yóò sí inú ẹ̀ èyíkéyìí inú mẹ́tẹ̀ẹ̀ta lára ẹ̀ òun ni Allahumma salli ala Muhammadin wa sallim one hundred láàárọ̀ nírọ̀lẹ́ àbí Allahumma salli ala Muhammadin wa ala Muhammadin kama sallaita ala Ibrahim wa ala Ibrahim innaka hamidun majid alahuma barika ala muhammadin àbí wa barika ala muhammadin alahuma hadisi tọsọ yìí ni wa barika hadisi tọsọ yìí ni nfa wù bẹ́ẹ̀ ni ẹ lò méjèèjì hadisi àbí ọ̀sálàmù wa barika ala muhammadin wa alali muhammadin kàmá barika ala ibrahim wa alali ibrahim ní kàmí dòmọ̀jì pẹ́pẹ́rẹ́ yẹn bá ṣe mẹ́wàá láàárọ̀ mẹ́wàá rọ̀ lẹ̀ lórí nẹ́sọ̀ hadisi mẹ́ lórí mẹ́wàá wọn astagfirullah nìkan wọ́n dẹ̀ láàárọ̀ wọ́n dẹ̀ rọ̀ lẹ̀ àbí astagfirullah rabbi min kulli dhanbin wa atubu ilayh one hundred láàárọ̀ one hundred nírọ̀lẹ́ láàárọ̀ ẹni láhàúlà wàlá quwwata illa billah àbí kátó ọ̀pẹ láhàúlà wàlá quwwata illa billah alẹ́ ìlàdẹ̀ èyíkéyìí inú méjèèjì one hundred láàárọ̀ one hundred nírọ̀lẹ́ hasbi allahu wa ni'mal wakil one hundred láàárọ̀ one hundred nírọ̀lẹ́ àwọn àsikárì nìyẹn yàtọ̀ sí tilawa Kùránì kò pàtàkì fún wa a máa ṣe wọn nítorí ọ̀rọ̀ tọ́lọ́ sọ pé fáforò ní afórukọ̀m ọ̀rọ̀ ẹ̀ máa rántí mi èmi náà máa rántí ẹ̀yin náà washkuru li wala takfurun ẹ máa dúpẹ́ fẹ́mi ọlọ́ọ̀bẹ ẹ má ṣàyẹ̀ mọ́rí sí mi Suratul Baqara ní Quran chapter two verse one fifty two lọ síwájú sí i. a lára àwọn àyè tá a ti máa ṣe àkàr láti dáàbò bora kó lọ́wọ́ èso àtàwọn ogun rẹ̀ ìkànnú ẹ̀ ni ìgbà tá a bá fẹ́ wọlé wa a lọ ibi iṣẹ́ ṣọ́ọ̀pù ni o ọ́fíìsì ni o working place wa ni o kíláàsì ni o skul alọ ni o student ni o teacher ni o alọbi alọ fẹ́ darí wọlé ẹ ń bá fẹ́ wọlé rẹ̀ nínú mùsùlùmí yọọka àdúrà tàbí ọ̀sán sọ pé kéèyàn ọ̀ka yọọka ò tó wọlé nínú nǹkan tí ọ̀ka ni pé yóò ṣe bisimilayi kò tó wọnú ilé rẹ̀ bisimilayi wà fẹ́ wọlé ẹ ń sọ ní tí ó wí tẹ̀lé o torí pé wọn kó pọ̀ sójú kan náà ní òde ń yà wọ́n o nígbà tá a fẹ́ jáde ọ̀rọ̀ ká ṣe bisimilahi yìí nígbà tá a fẹ́ wọlé ọ̀rọ̀ rẹ̀ ń bẹ nínú hadith sahih muslim àti abu dauda àti tirimidi àti amẹ́tẹ̀ẹ̀ta náà gbà wá nígbà tá a fẹ́ jáde nù lé ẹ̀ńtọ́ fẹ́ jáde ta yóò jáde pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún bọ́ síta yóò ṣe bisimilahi tawakkaltu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah tẹ́lẹ̀ kaba wí gbólóò yẹn bisimilá tá a kàtó alàlá láhàwùlà wàlà kó tá ilà bìlà tẹ́ bá gbólóò ẹ̀tọ́ jáde lé ànibi sọ̀rọ̀ àṣàlà mi tẹ́lẹ̀ kaba ti wí gbólóò nù àdìsí àná sùgbọ́n mọ̀ nígbà àlátọ́ dọ̀ ẹ̀kọ́ lọ́n yọnu sí i ó ní wọ́n sọ fún pé kò fèéta kò fèéta àti tó ọ we suffice you àá tó ọ wà ò kééta àá protect ẹ àá dáàbò bọ̀ òní sírìn òní sísè wàtà náà èso ó sì jìnnà sóhun tọ̀ gbóòrò ẹ̀yọ kóso ẹwà ní nǹkan tọ́lọ́ ṣe fún ẹ̀tẹ́ máa wí mélòó ni mùsùlùmí táwa ń lẹ́yìn àtọ̀ sáwọn tí ò sí bí ni ó wù gbóòrò ẹni tó bá fẹ́ jáde lé tí ń wí tẹ́lẹ̀ ara ti ń já ní pọ́blẹ́mù nípa àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ ká ṣe nínú Islam àmọ́ wí àdìsí Abu Dawud àgbà wa àti Tirmidhi inshallah tá a bá fẹ́ wọlé a sọ pé bisimilayi wàlájínà ọ̀ya wà bisimilayi kọ̀rájínà wà alàlàyé rọ̀bìnà tàwákàlnà lórúkọ ọlọ́ọ̀ba láì darí wọlé orúkọ rẹ̀ láì jáde wà alàlàyé rọ̀bìnà tàwákàlnà ọlọ́ọ̀ba wọn a sì gbára ti wọlé a lọ ha orí kò sí big deal ní gbogbo táǹkà yìí ọgbà yẹn ní ten minutes ẹ̀yìn ha wọn sórí ten minutes èyàn ha orí yìí sì sí ọmọ ọ̀nà tá a fi wọn bá a kọ orí tọrọ ọrùn jù fẹ́ẹ́ bá lè kọ nǹkan a kọ ní transitration tí o bá lè kọ lárúbáwá transitration bí bàtà kọ nǹkan Yorùbá lárúbáwá náà sì máa pè àwọn pépà dájú àti fẹ́ lẹ́ àwì tá a bá fẹ́ wọlé tá a wì bí bá fẹ́ lọ́ àwì tá a bá ìwé láàrin seven days àti mà lórí òwì láàárọ̀ òwì lálẹ́ for three to seven days ìyẹn ọmọ lórí ni ọrọ̀ oúnjẹ kọ́ lọ lẹ́yìn bá five minutes ó lè spare jókòó tì wí lẹ́ẹ̀méje wí lẹ́ẹ̀kejì wí lẹ́ẹ̀kejì wí lẹ́ẹ̀kejì wí lẹ́ẹ̀kejì pàpẹ́ pàǹdé tún wí lórí òrìbórì wí yá nǹkan orí èsì problem àwa là fi ayé lẹ̀ fún ìyọ́ wa nǹkan orí nìsín lára tá a máa ṣe nù lára tá a máa ṣe tí ó dáàbò wá kó lọ́dún èṣù tí ó tún dáàbò bo àwọn ọmọ tá a bá bí kó lọ́wọ́ èṣù yóò dáàbò bá wa gangan fúnra wa kó lọ́wọ́ èṣù yóò tó dáàbò bo ọmọ tá a bá tún bí kó lọ́dún èso lára rẹ̀ òní ń bẹ́nu hadith tí ànábì muhammadu sallam tó wà nínú sọ̀hí bukhari àti sọ̀hí muslim tẹ́gbẹ́ alátọ́dọ̀ abúlé ibùnú abbas rọ́dí aláàánihuma ó ní àdúrà sọ sọ pé tẹ́nìkan nù yín bá fẹ́ báyàwó ẹ̀ láṣepọ̀ kọ́ sọ pé bisimilahi lahumma janibina shaitana wàjanibi shaitana ma razaqtana bisimilahi allahumma janibina ṣètọ́nà abẹ́rẹ́ bíbá ló pẹ̀lú orúkọ rẹ ọlọ́run ba ọlọ́run gbé wa jìnnà sí ṣètọ́nà Allahumma janibina ṣètọ́nà gbé wa jìnnà sí ṣètọ́nà wa janibi ṣètọ́nà máa rọ̀ sàkìtànà wọ́n á tún gbé èṣù jìnnà sí nítorí ọba ṣe fún alọ́mọ ibi ìbálòpọ̀ yìí ànibi sọ̀rọ̀ àṣàlà ọ̀rẹ́ bá gbówó ẹ̀ gbàtọ̀ fẹ́ báyàwó ẹ̀ lòpọ̀ tí àbálòpọ̀ ń bẹ́ ilé di ọmọ ọmọ yẹn ọmọ gba ilé ayàdúró ṣètọ́nà tẹ́sù òní lè fi ọmọ yẹn ṣe nǹkan kan tí ọ̀dà láyé tí ègbá yìí ṣe kó mẹ́ẹ̀ tẹ́sù òní lè fi ṣe nǹkan kan tí ọ̀dà fáwọn wí kọ́lọ̀ ń jáde máa wí eléyìí ló bá wọn. lára àwọn nǹkan tá a máa ṣe tí ọ̀dà àbùbọ̀ àkó lọ́dọ̀ ṣèitán òní ká máa ṣe gbólóhùn a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash àwa lè máa gbọ́ lẹ́nu àwọn àfa àti máa fẹ́ ta kàkéwù wọn ni a'udhu billahi samina alimi mina shaitani rajim eléyìí náà bẹ́ẹ̀ nu kùránì ọmọ ẹnu kùránì o bó ṣe wà gẹ́lẹ́ nu nùsọ́tò Fussilat wà á mẹ́yà zagannaka mina shaitani nasgun fasta'idh billah inna huwa sami'ul alim kùránì chapter forty one o ṣe wà mẹ́ẹ̀ nu àtúnlẹ̀ gbọ́ táàkà mi a'udhu billahi mina shaytani rajim min hamsihi wa nafihi wa nafihi. eléyìí ni ọmọ ẹnu àdìsá níbi Muhammad ọ̀sọ́dà àrẹ́bí gẹ́gẹ́ fúnra ẹ̀ máa ń wí. ọlọ́láyè ṣùgbọ́n tí ọ̀sán yẹ fún mi láti sọ á máa ṣe ta'awudhu mina shaytani rajim á jẹ́ ọ̀pọ̀ fún wa ní wíwí lára nǹkan tá a máa ṣe tẹ́ ọlọ́run fi máa dáàbò bóyá kó lọ́dọ̀ èṣù òun ni pé tá a bá fẹ́ wọlé ẹ̀gbin ibi tá à ń fún sáré sí ibi tá à ń tọ̀ sí ibi tá à ń gbọ̀nsẹ̀ sí tá à ń yàgbẹ́ sí kí n sọ yorùbá mi lórí àwọn ní fún sáré haúsá la sọ tá a bá fẹ́ wọlé ẹ̀gbin ilé tọ̀ ilé yàgbẹ́ ilé ìwẹ̀ ẹlòmíà ní ilé ìwòsàn ara lé ẹ̀gbin àwàdà ní í ṣe àìmọye ìgbà tá à ń wẹ̀rẹ̀ ọ̀tá ń tọ̀ èyí ó ti kọ́ tó tó bẹ̀rẹ̀ yóò tún máa wẹ̀ lọ ìtọ́ sẹ̀tún á jáde gbòmí bá darẹ̀ bóyá yà lọ fẹ ọsẹ fọtọnù ní òkú tí yé mi o ṣùgbọ́n alimọ̀hẹ́mù tọ́sàkà àwọn akagbọ́ dání báyìí èyíkéyìí ilé ẹ̀gbẹ́ taba ti fẹ́ wọ̀ á ṣe bisimilá kátó gbé kátó wọnú ẹ̀ bisimilá á wà sọ pé àwòdù àlọ́mì ní àwòdù ká mí lè kóbó fẹ́ wà lè kọ́ bá é bisimilah kílẹ̀ wí tẹ̀lé Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ithi lára nǹkan tá yọ̀ gbà láti sọnù pé nínú bí táwọn yẹn ti ń kan àdánwò jù níbi ọ̀rọ̀ àlùjáná tọ́ílẹ̀tì ní aṣáájú mbẹ́ tọ́ílẹ̀tì ilé ẹ̀gbìn ní aṣáájú tọ́ílẹ̀tì èmi àtẹ̀yìn bó ti wọ̀ dáa tó àlùjáná ń bẹ́ nú ẹ̀ ti ń gbé bẹ̀ ẹ lọ́ọ́ jù mú sọ́wọ́ gbogbo bí tá a bá ń dalẹ̀ sí ládùúgbò wa àbí nínú ilé wa tá a bẹ́ẹ̀ fi sórí àtàtà ajẹ́ nǹkan kù àdàbẹ́ ọ̀rá búrẹ́dì àjùbẹ́ ọ̀rá pure water àjùbẹ́ orí àtànà ibi ibi orí àtànà ilé àwọn àlùjáná náà ní ọ̀nà táwọn yẹn ń gbà ká àdánwò àlùjáná ìkànnì ẹ̀ nù ìkànnì ọ̀nà táwọn yẹn ń gbà ká àdánwò àlùjáná pàápàá jùlọ àwọn obìnrin òun ló mi ẹ̀fọ́ tí wọ́n fi tán rò omi gbóná tán lọ ẹ̀fọ́ kó nù ẹ̀ tí wọ́n da ata láìsí bisimilá tọ́bẹ̀ yìí láta láìsí bisimilá yìí tọ́bẹ̀ yìí ká àlùjáná la tá àlùjáná wù ẹ́ tó domi sí la tó rí sójú báyìí ó tọ́ ba burúkú mẹ́ẹ̀ tó bá ṣe bísùn ìlà yìí tálẹ̀ jẹ̀nìbá wo bẹ̀ pé tá ló domi jó ńlá tá ló fi bó yóò wò tí yóò wò tí yóò wọ̀ yóò wọ̀ kò ní ró tán tó bá ṣe bísùn ìlà tó dà tó bá ṣe bísùn ìlà àlùjọ náà rì yóò ṣe àtàkẹ́ díẹ̀ náà nànú kásá dìbò sọ́wọ́ di ìgbà tí ọ̀rọ̀ ọmọ gùn lọ sí i a máa wí gbólóhùn yẹn abẹ́tí wọlé ẹ̀gbẹ́ a máa gbàgbé ẹ̀ a lára nǹkan tí a dàn ní ma òní tá bá gbọ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ ń ké ẹ bá ti kẹ́tẹ́kẹ́tẹ́ rí ẹ pé kẹ́tẹ́ máa hàn ní nàìjí kò lè má rí. yọ́ọ́ máa lo òkè sí ni kẹ́tẹ́ máa hàn ní. pé kọ̀kọ́ ní kẹ́tẹ́ rí ti hàn láyé Pakistan mo ti kọ́kọ́ rí nineteen eighty two ah tí wọ́n á ń ké báyìí ẹ̀rọ bá yàn kékeré kí n tó padà agbúrò rẹ̀ ní Haúsá tí kẹ́tẹ́ bá ń Yorùbá tí ó yé wa àti gbígbó ajá tájà bá ń gbó gbogbogbò gbogbo táyà wọ̀ kẹ́tẹ́ rẹ̀ ní kankan ẹ mọ̀ kò ti orí alùjàn nù kẹ́tẹ́ bá hàn báyìí ọ̀rọ̀ alùjàn nù ni tájà bá ń gbó tí o sẹ́ni kankan lọ́ọ̀kan tó rìnrìn àbàmì ẹnu kọ ajá yẹn ti rí alùjàn àdúrà sani tẹ ẹ bá ti lè rí tẹ́kẹ́tẹ́kẹ́ hàn tí ajá ń gbó gan ẹ mọ̀ sọ a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi orí ni kékeré ṣe sókè torí lára ignorance rẹ yóò bá o pé wọ́n tẹ́ bàtà màá máa jókòó báyìí màá ṣe jókòó yìí bá a fa ṣe dáná sí fún mi lẹ́ẹ̀kan o láàrin bí wọ́n ti ń káyà kúránì fún mi wàláhì tàláhì mò ń ṣe subahana láyọ̀ bí i àmì tí n ti ṣe tán tí mo fi débi mò ń ṣe láàrin ẹ̀ tí n ṣe mẹ́ta kí n tó tó àyà ìmọ̀ sàṣkàrì tẹ́lẹ̀ kakọ̀ ní wọ́n pé mo sàṣkàrì ọlọ́run gẹ́gẹ́ tó ní àṣẹ ìrántí wọn ọlọ́run nínú sọ́ọ̀tún àárọ̀ Quran chapter seven verse one and five ó ní ẹ máa wí jẹ́jẹ́ ló wí kò ní apariwo àwọn èèyàn ní dàdàkú dáadáa ariwo láìláìláìláìláìláìláì àwọn èèyàn dáadáa kú dàrẹ́ lẹ̀ kì í ṣe ẹ̀sìn Islam ẹ bá fẹ́ dàmíyàn kó sì sọ́ra tó la rọ́ọ̀fù ní ìsìn Quran chapter seven verse two oh five tẹ́ ẹ bá rí tí mo wí bẹ́ẹ̀ wá fọ́ lẹ́mìí mú kí n tó dìde. ẹ rántí èmi ọlọ́run tàdọ́rù àwọn ọ̀kùn yàtà ọlọ́run tó wà pé wà dùn náà jáhàrì mínà kọ́ọ̀d bẹ̀lẹ̀bùdù ìwà làásọ̀ wà látàkùn mínà kọ́ọ̀fìlì ẹ rántí èmi ọlọ́ọ̀ba lẹ́yìn tí ń tẹ́rí bá fún mi lẹ́tọ́rọ̀ rẹ̀ lẹ́fun mi nínú ẹ̀mí yín pẹ̀lú bẹ̀rù nafsika nínú ẹ̀mí rẹ̀ kì í sáriwo ọlọ́run sọ pé wà á dún náà jáde nínú ẹ̀kọ́ ẹ̀ gbọ́dọ̀ pariwo ntọ́lọ́ ní àwọn ṣe gẹ̀rẹ́ àwọn sọ dẹ̀sẹ̀ orúkọ kọ́ máa heho bọ́ ẹnu bí ọ̀tọ̀ àfi máa níyì òtí ẹ̀dìkan wọ́n tọ́ àtẹ̀ ń jìn lẹ̀ wọ́n àgbé máìkì ẹnu kọ́ máa ó wọ́n rí society ìlú tẹ́nìkan ó gbé ariwo kalẹ̀ ìlú agogo tí ó gbé kalẹ̀ lago mọ́kànlá lẹ tí ó sì lù lago márùn tíjọba ò ní lọ sọ tí ó tàn sáwọn tí wọ́n torí pé wọ́n fẹ́ ṣe ìlànà tiẹ̀ tó di wọ́n àdúgbò yọ̀ tó lè jẹ́ wọ́n sùn. tẹ́ ẹ bá ti gbọ́ tí kẹ́ tẹ́ ẹ hàn tájà ń gbóni gbòkúgbò ẹ máa ṣàwùdù bíi láìmínà ṣe tọ́ nìrọ̀ jẹ́ ẹ bá fẹ́ nà lọ́wọ́ àwọn èṣù àwọn àlùjánu yóò jìnnà sáwọn kankan láàrin pé ilé tó bá jẹ́ lé ahoro ilé tó ti ń tìdajẹ ti wó ó ti di ilé àlàpà ẹ má máa lọ péjọ síbẹ̀ ẹ má máa jókòó bẹ́ẹ̀ tí nǹkan kan bá lé ọ débẹ̀ bí kọ́pẹ́ ọ fẹ́ mú ẹran rẹ àbájẹ ẹ̀tọ́ já lórí ìso ẹ fẹ́ mú ọ wá wọbẹ̀ wá lọ mú tó a ti fẹ́ wọbẹ̀ sàwùjù bí abẹ́rẹ́ ṣe tọ́nà jẹun tó wọ̀ kó o sì mú tó ń kọ́ padà má dùn bẹ́ẹ̀ o ilé àwọn ará bínú o ilé àwọn àlùjánu nù má dùn bẹ́ẹ̀ o mo sọ orí àtàmùsọ̀rọ̀ tọ́lẹ̀ sẹ́ẹ̀ kan o má dùn bẹ́ẹ̀ o ẹ bá dúró mbẹ òun tọ̀ ń fa wàhálà lẹ́sẹ̀ o ẹ̀rí pọ̀ rẹpẹtẹ lórí ẹ̀kọ́ sáyè ni o àwọn ọmọ wa nínú tánu yọ̀sán gángan sún sọ fún rẹ̀ tí n bẹ́ẹ̀ bá àdìsí sọ̀hí muslim àdìsí one thousand five hundred and ninety five òòrùn pé tóòrùn bá ti ń wọ̀ báyìí nírọ̀lẹ́ tóòrùn bá ti fẹ́ máa wọnú sánmà báyìí sẹ́yìn pé tóòrùn bá fẹ́ wọ̀ bóòrùn sì máa ń yọ lòrùn sì máa ń wọ̀ tóòrùn bá fẹ́ yọ yọ yọ ní rẹ́ẹ̀dì ni tí ó pọn rẹ́ẹ̀rẹ́ rẹ̀ bí akínní ìtẹ́yìn tó a fẹ́ wọ̀ náà yóò tún gbàgàdì rẹ́ẹ̀dì yóò sẹ́ni ẹ̀sẹ̀ lọ́wọ́rùn wò between white and yellow ni lòrùn wà báyìí tí to seven TAD to seven yóò change àwọ̀ kò ní yellow yóò di red pure red bó ṣe yọ láàárọ̀ pure red bẹ́ẹ̀ ló ṣe wọlé pure red tóun bá ti change sí red tó fẹ́ wọ̀ ọ́n àwọn ọmọ kéékèèké tí o ti mọ pé à ń kékeré sí yù à ń kakúrẹ́ ọ̀sọ̀ ẹ̀fẹ̀ lákìlú ọ̀sọ̀ bí nọ́ọ̀sì àdúgbò sani ẹ̀ gbọ́dọ̀ jẹ́ wọ́n jáde nù lé lọ́sẹ̀lẹ̀ ta lásìkò yẹn bí bẹ́ẹ̀ kọ́ àwọn àlùjánu kéékèèké ọmọ kéékèèké àlùjánu wọ́n gbé àwọ̀ èèyàn wọ̀ wọ́n ó jókòó pẹ̀lú àwọn ọmọ tìyín náà wọ́n jọ máa ṣe wọn ẹja ṣeré lọ́ọ́ bẹ́ẹ̀ wọn yóò àrùn pẹ̀lú ọmọ táwọn jọ ń ṣeré látẹ̀kan tójú rẹ̀ yóò rojú rẹ̀ lójú bóyá sẹ́gun ní ojú rẹ̀ ní wà bójú yínká já lọ yínká bolo ní ẹja já já ṣeré lọ wájú yẹn yóò mú lọ yóò mú kó ládùúgbò yín tí ó mú ládùúgbò mi tó jìnnà bí ká mọ̀ ọmọ kó ọmọ àwọn ọ̀sẹ̀ yóò wò sí kò ní ẹnì kankan kò ní kò ní malé má àwọn ẹgbẹ́ ọmọ ní àwọn ọmọ ooo ta ló wọ ọdẹ láti dìdí ológun ẹrú yóò lè ọ àwọn jọ ṣeré dé èdè ẹsẹ jọ ṣeré dà òun ò rí mọ́ náà ni àlùjáde ló mú lọ àdìs àmìyọ̀sánu sọ yìí Muslim àdìs one thousand five hundred and ninety five làmìyọ̀sánu ti sọ bẹ́ẹ̀ pé tọ́ba ti gbà tóun bá fẹ́ wọ̀ ẹ̀ káàpọ̀ àwọn ọmọ yín ẹ má jẹun òṣèré bọ́ta bí bẹ́ẹ̀ kọ́ àwọn àlùjáde ọba wọn jáde Jábìrì bin Abdullahi lọ́gbà lọ́gbà àdìs wa ó la turisulu fa wa asiyakum wa sibiyanakum idha gabati shamsu hatta tadaba faamu faamu le sham fa inna shayatina tanbaithu idha gabati shamsu hatta tadaba faamu tu sham. ẹ gbọ́ dáadáa àwọn àlùjánu wọ́n ó de sí àdúgbò tí wọ́n darapọ̀ pẹ̀lú àwọn ọmọ yín àtàwọn ẹran ọ̀sìn yín tí wọ́n yọ wọn àṣẹni tí wọ́n mú ẹ kó nítòsí òbí ọ̀dà mú kó o tó rí so kálọ̀ dìmú sọ́wọ́ lára àwọn kan lisan ka ṣe tọ́ àádọ́ nínú àwọn kìnìún wọ̀nyí lẹ́nu kéke inna lillahi wa inna ilaihi raji'un a máa ké sọ́ọ́tù bákọ́rà lẹ́ẹ̀jọ́ ní ẹ̀ẹ̀kan lọ́jọ́ mẹ́ta mẹ́ta nù lé wa sọ́ọ́tù bákọ́rà lẹ́ẹ̀kan lẹ́ẹ̀fì three three days nínú lé wa ní bàbáṣá di sàbúrò rẹ̀ ọ̀dẹ̀ aláàánú tó ní àníyàn sáwọn pé látẹ̀jà ló bójú takùn mọ́ kọ́ ọ̀dẹ̀ rọ̀ ẹ má sọ àwọn eléyìí di sàárẹ̀ òkú inna shaytana yafiru mina bẹ́tẹ̀lẹ́dì tó kà ó fi suratul baqara ṣètọ́nù máa ń sáko nulẹ̀ tí wọ́n ti ń kí sọ́ọ̀tù bàkọ́rọ̀ ni àdìsí sọ yìí muslim nù bákan náà nù tá a dùn láti máa ké òun ni ayatu kursi wà lọ́pọ̀lọpọ̀ lójoojúmọ́ Allahu la ilaha illa huwa alhayyul qayyum la ta'khudhu sinatun wala nawm lahu ma fi samawati wa ma fi al-ard dé parí Quran chapter two verse two hundred and fifty five láyatu kursi ká máa ké dáadáa lójoojúmọ́ ó pàtàkì pọ̀ lára tá a dùn láti ké òun pé tá a bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ lórí bẹ́ẹ̀dì wa báyìí lálẹ́ láti sùn àbí lọ́sàn-án tá a bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí ẹ̀kẹ́ ayatu kursi kan torí àná yọ̀ sọ pé ìdá àwẹ̀ta ìlà firashika fákọ́ ayata kursi tó bá ti ń bọ́ sórí ibùsùn rẹ báyìí kí ayatu kursi fàyè lọ́wọ́ yà zálù alẹ́ kàmínà yà hafidun tó bá ti ní kí ayatu kursi kan bó ti fẹ̀gbẹ́ lélẹ̀ díẹ̀ báyìí ọlọ́run yóò lùsọ kan fún ọ látọ̀dọ̀ ara ìwà tí a bọ̀ láàyò kọ̀ọ̀dé ká ṣe ìtọ́nà hàtà tó sì bíà èsù kẹ́kọ̀ọ́ nílé nítòsí rẹ̀ tẹ́ ẹ̀ méjì sáyé láàárọ̀ la ama ke kurusi hadith eléyìí ni wọn bẹnu sọ hey Bukhari hadith five thousand and ten olúwa ni Bukhari a lára tá a dùn mẹ́ láti kíké òní kúlẹ̀ bi rabbil falaki ati kula a'udhu bi rabbin nas a máa ké lọ́pọ̀lọpọ̀ ní ojoojúmọ́ láti máa fi wá ìṣọ́ àti ààbò ọlọ́run fúnra ara wa a máa ké púpọ̀ nítorí yasam sọ tí bẹ́ẹ̀ ní hadith sahih Muslim hadith eight hundred and fourteen àti tirimidi hadith two thousand nine hundred and two àti nasahi hadith one hundred and fifty eight nínú nasahi tó ní àdéhùn sọ pé kéèyàn dún ní ma suratul falak àti suratul nas dáadáa fún ààbò ọlọ́run kò níbi èṣù ó sọ pé àájú ni jan wọ àájú ni ins ọlọ́run sọ yín kò ń bi ojú àwọn àlùjáná àti ojú àwọn ẹni ibùdó àwọn ìdẹ́nìyàn tẹ̀ bá dún ní ma lára kẹta àdùnnà ni kéke òun ni ká máa lẹ́tà bá fẹ́ sùn ká máa lọ méjèèjì báyìí nígbà tí jókòó lórí nǹkan fẹ́ sùn dé àfi àtẹkùn sátẹlẹ wọn báyìí àwọn akẹkọọ ọlọwọ ahadùn kan délẹ àkèsí kólà àdúrà ìfarakì kan àkèsí kólà àdúrà bí nẹẹsì kan àkèsí àfọwọ́ nǹkan orí ojú lọ́ọ̀lẹ̀ nítorí ọmọdé kan ó dé lára wa àṣìbẹ̀lẹ̀ kejì akẹkọọ kan sí àtọ̀fi para àṣìbẹ̀lẹ̀ kẹta akẹkọọ kan sí àfi para tẹ́yà bá ṣe bẹ́ẹ̀ àdúgbò sàn gẹ fúnra ẹ̀ máa ń ṣe ládé tó sùn ó sọ pé ń bá ṣe bẹ́ẹ̀ èṣù kẹ́kọ̀ọ́ ní lọ́dọ̀ rẹ̀ tí lè má so lára nǹkan kí wọ́n máa nà á lójú oorun igun ọmọ ilé wa káàtì gbogbo tó rí báwọn so ara a máa ṣe nù kò sí àyè láti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára nǹkan tá a ṣe ni ká make sure yìí pé inú ilé wa inú ilé wa dé inú ilé mùsùlùmí ibi tá a dé yìí nǹkan pàtàkì pọ̀ ni jẹ́ kí inú ilé rẹ jẹ́ ilé mùsùlùmí má decorate inú ilé rẹ pẹ̀lú àwòrán nǹkan ẹlẹ́mìí má sì jẹ́ kí ajá wà nínú ilé rẹ má sì jẹ́ kí ẹni tí kì í ṣẹni ọlọ́run kó wà nínú ilé rẹ tó bá fẹ́ máa rábò ọlọ́run ẹ bá fẹ́ máa rábò ọlọ́run kó gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ́ ni ọlọ́run òun sin lọ́run gbogbo tá à ń sọ ìpátá ló ń ṣe ọ̀tẹ̀lẹ̀ tí ọlọ́run ọ̀tẹ̀lẹ̀ súnà rí ọ̀sọ̀dà ọ̀n sẹ̀sìn dáadáa torí ọlọ́run ló fi ń ṣe ìmánì ń bẹ tàbákùlù ń bẹ tápàdà ń bẹ ìkíláàsù ń bẹ gbogbo ẹ̀ pé unfortunately ìyàwó rẹ̀ ṣe ni ọlọ́run ìyàwó rẹ̀ kírun ìyàwó rẹ̀ gbààwẹ̀ àdánwò láti wọnú ilé rẹ̀ àdánwò ó ti wọnú ilé ọ̀hún tọ́ba ní ẹlẹ́ àdáwò kò nulẹ̀ àdáwò ti ń bẹ́nu olè rẹ̀ nu tètè lé kìí ṣe jòtọ́ wọlé tọ̀ nílé káàkiri wọn láti pa kìí ṣe ajá tó wọnú géètì lé yín tẹ́ ẹyọ gidi tẹ́ lé jáde èyí tó ju ajá lọ tó jẹjọ lọ ti ń bẹ lọ́ọ̀dẹ̀ rẹ tó ń pọ́n lẹ́nu látò ń sùn lé lórí ilé rẹ wọn bàjẹ́ láyé àti lálùkẹ́ àmà ilé wọn bàjẹ́ láyé àti lọ́run àwọn èèyàn ti ṣe wọ́n àdánwò àkọ́kọ́ tí ọkọ̀ọ̀kọ́ ṣẹlẹ̀ sí ẹni pé òun tọ́ ọba rẹ̀ ní tàǹfẹ́ lóun nìkan ó ní kóso ni mùsùlùmí nulẹ̀ òun ìyàwó rẹ̀ kèfèrí ni àwọn ọmọ tó bí náà ìyàwó tó sọ di kèfèrí ọkọ ló yẹ kó ní upper hand lórí ọmọ unfortunately ìyàwó tó jẹ́ kèfèrí ni ó tún á darí ọmọ síbi ẹ̀sìn tara tiẹ̀ ọkọ máa dá kírun yọ máa dá gbáwẹ̀ kò sẹ́nìkan nu létí bá kírun kò sẹ́nìkan gbáwẹ̀ ẹ̀yìn èèyàn ti fẹ́ ẹ̀yìn èèyàn ojú èèyàn gan ọ̀dàbí ní ẹ̀yìn èèyàn kọ́lọ́ ńlá wa ń bẹ́ẹ̀ àdéhùn ni ilé tí kèfèrí bá wà ní táwa ní kámọ́sì inú ilé yìí tí ọba lọ́ọ́ fi ajá ìyàwó rẹ̀ sọ̀pá nídìí ajá níbí torí pé ilé ibẹ̀ yẹn tájá wà sẹ̀ǹpá ajá yẹn ló jí wọn lẹ́ẹ̀dí òní tí ọjà kó lè ọwọ́ bẹ̀ <laughs> táwọn ẹ̀fọ́ alájà lóye yóò wọ́n jẹ́ ọ̀nà rẹ̀ nígbà tí ọ̀wé wílẹ̀ mẹ́ta ẹ̀mẹ́rin ìyàwó sì ni èyàn gbà tiẹ̀ etí onídàá àwọn mọ̀lẹ́ka ọwọ́ nulẹ̀ tá a fi rí àbọ̀ ọlọ́run á gbé wọlé àwọn mọ̀lẹ́ka ó jìnà sílé wa àti gbé wàhálà wọlé àdánwò kanu àdánwò ẹlẹ́ẹ̀kejì obìnrin yìí tí ì ṣe mùsùlùmí àtàwọn ọmọ rẹ tí ì ṣe mùsùlùmí lóbìnrin wọ́n ń ṣe nǹkan oṣù ọ̀wẹ́ jẹ́nàbà ìwọ náà súnmọ́ ìyàwó rẹ kọ̀wẹ́ jẹ́nàbà ilé tó ń dúnúbù bá wà ńjọlẹ̀ látòlè kọ́dí obìnrin wà pẹ̀lú jẹ́nàbà tí ì bá ṣe pé ẹ̀jẹ̀ wò tí ì dání òjò ọwẹ́ ẹni tí ẹ̀jẹ̀ kankan sí lára ẹ̀ pé kéèké ọ̀wẹ́ jẹ́nàbà ni àfa táwọn mọ̀lẹ́kà máa wọ gbogbo nulẹ̀ ni wọn nulẹ̀ ọ̀hún àdìsí mẹ lórí rẹ o bàbá bẹ̀rẹ̀ àwọn àṣepadà lẹ́yìn àwẹ̀ gbogbo ẹ̀ lẹ́yìn máa tẹsí ma kàdí sẹ ń ṣàlà ọmọbẹ wájú mi ní ìsìn wájú mi péjì mo sílẹ̀ yìí tí a tẹ̀wé tẹ̀wé lọ́wọ́ mi. àlùkò yàtú wà lẹ́lẹ́ àjùbẹ̀lẹ̀ kitabi wa sunna àdìsí mẹ́mẹ́ péjì sí méjèèjì mo sì bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wá péjì forty four and forty five ibẹ̀ lọ́wọ́ o. àwòrán kẹlẹ́ mi àti dẹkọrẹ́tì pálọ̀ wa pẹ̀lú ẹ̀ àti yàrá wa àti sọ fún ilé yàrá wọn àti pálọ̀ wọn káwọn mọ̀lẹ́kà tí wọ́n ti yọjú báyà ti rí àlùjáná náà fẹ́ nu lé yẹ yẹn máa lọ ti yín ní ta wí fún ọ nù ṣùgbọ́n kò yẹ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó ní for remembrance ni ìyá tí wọn ń gbé nu sáré àtún gbé kámẹ́rà sí àtún yàsà fọ́tò rẹ̀ ìyá wọn ń sẹ́bí ẹ̀sìn gbé kámẹ́rà sí sáré àtún yà fọ́tò rẹ̀ ṣé ìyá wọn ó jí padà ń bẹ̀ bá yà fọ́tò tán ni àbí tẹ bá ti agbé fọ́tò rẹ̀ àbáyà sọ̀rọ̀ ìyá wọn máa da yín lóhùn ẹ máa rò pé afẹ́ jáde màmá ẹ bá mójútó àwọn ọmọ ká tó dé o ẹ mọ̀ sí géètì lélẹ̀ o ìyá wọn máa sọ báyìí sọ géètì àbí bẹ́ẹ̀ni ọmọ tẹ̀yàn bẹ́ẹ̀ fi ṣe gan inna lillahi wa inna ilayhi raji'un nǹkan ṣe mùsùlùmí wà láàyè aa ah! aláìmọ̀kan òfin mẹ́wàá sí rẹ̀ wọ́n aláìmọ̀kan bolóbolo ẹ̀ dé olówó bá dé kòtò gbẹrẹgbẹrẹ òun ní ń ṣe wá àwọn èèyàn ti fa babala problem sunra wọn nínú ṣòrótò rọ́kìyà nínú mọ́jàmọ́ táwọn afa kalẹ̀ fún dúkìá fẹ́ẹ́ fẹ́ dúkìá mi kan ẹni tó fẹ́ ké bá ti wọnú lébàá àti pé fọ́tò mẹ́mẹ́ yọ sọ fún un ní pé gbogbo fọ́tò ń kọ́ palẹ̀ mọ́ kó o lẹ kó o sì má dé ọmọ gbé padà síbẹ̀ mọ́ tó bá fẹ́ kí n ta fẹ́ kí tó bá fẹ́ kọ́ ló ń fàṣẹ sí kó sì sábà bí ìgbádùn ẹni ta fẹ́ kí fún ẹ̀ka gbogbo fọ́tò ńlẹ̀ tẹ́ bá dá padà bí àlùjànnú tó padà wọlé padà lẹ́yìn ìgbà náà bí ọba lọ́tún yóò tó padà wá. wọ́n á ka lójú èèyàn ṣùgbọ́n ọ̀dà padà bẹ́ẹ̀ lẹ́yìn èèyàn torí pé o ti wọnú ẹ̀jẹ̀ lọ ṣùgbọ́n tó dájú fún mùsùlùmí pé ká má fi bẹ́ẹ̀ pictures àbá ń yà kọ́ mo jẹ́ pictures ọ̀wẹ́ pé necessity ni mo á yà afẹ́gbà international passport driving license afẹ́ fill examination form a fẹ́ fill admission form a fẹ́ fill employment form a fẹ́ fill form fún promotion tó require pictures wa kan lè mọ̀ pé ẹni tó ń bẹ lẹ́nu iṣẹ́ àbí student náà lọ wáyé applicant náà lọ wáyé i need èèyàn small things we don't need it so màá dúró báyìí bó tiẹ̀ pé tí mo fẹ́ sọ ọ̀tá rárá kódà mi ò tí sọ wọn tọdún tó yẹ kí n sọ láyè bá gbà mí ṣùgbọ́n á dúró báyìí ṣáàdà wọn bá tá gbọ́dọ̀ kọ́ lọ́njẹ́ wúlò fún wa kó wúlò fún aláyé kó wúlò fún alálùkìá náà. ọlọ́run kò fi asá bẹ́ẹ̀ sọ rẹ̀ àtàbó rẹ̀ kọ́mọ̀jà burú kankan ṣe wá aburú àwọn èèyàn abú ti ń de aburú sáwọn èèyàn ẹgbẹ́ wọn láti máa fara ni wọn ọlọ́mọdé ọdọ́dọ̀ wa aburú àwọn àlùjánu mọ́jọ ọ̀dọ́dọ̀ wa aburú gbogbo dábàá mi tọ́lọ́ ọba dá pátá tí ń ṣe ìlàburú ejò jẹ́ kan bẹ́ẹ̀ jẹ́ kan bẹ́ẹ̀ tatasakọ jẹ́ kan bẹ́ẹ̀ èèrà jẹ́ kan bẹ́ẹ̀ máa ń tààyàn gbogbo tí ń tọ́lọ́ dá wa mọ́jọ àwọn ẹbí wa mọ́jọ àwọn mùsùlùmí gbogbo ẹni tó ti ní ṣòro kàbí ṣòro míì tó jẹ́ mọ́dún tá a sọ náà làwọn kò nú ẹ̀ gbogbo ẹni tí ò ní mọ̀jẹ̀ òsì dédé àdánwò mọ̀jọ pàdé ìṣòro ọ̀la la hawla wàlà quwwata illa billah subhanaka allahumma bihamdika ashhadu an ilaha anta astaghfiruka wa atubu ilaik subhana rabbika rabbil